tá a bá dá ogún ọdún ogún ọdún á pé o kò mọ̀ sígbà tá a dá tí a ò mọ̀ ní tá a ní ṣe kí ni tá a mọ̀ ní débẹ̀ òní ẹ̀ẹ́rì pé bàtà ń bọ̀ a sọ wípé a lọ sí ọ̀dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì tí wọ́n ṣe ọjọ́ bí lónìí àti wá wà ní àgbàlá wọn báyìí a ti wà ní ọ̀dọ̀ wọn báyìí a ti wà lọ́dọ̀ bàbá wa dáadáa ẹ lógún ọ̀fẹ́ ẹ tó gba gbogbo ọmọ Yorùbá kúrò nínú ìṣẹ́ àti òṣì tí ò fẹ́ kí wàhálà dé bá ọmọ Yorùbá àti wà lọ́dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ ìgbà tá a délé ọlọ́gbọ́n àbá àbá lé àwọn tí a bá lọ ìyọ̀kọ́ ìgbàlagbà máa gun kẹ̀kẹ́ a máa gun kẹ̀kẹ́ lọ ní ìfàwọ́ ṣáìsì lọ ní ọ̀dọ̀ bàbá wa náà ní àwà a fẹ́ kọrin fún ìwọ náà ẹ bá gbé sọ́dọ̀ bàbá this bàbá wa Suleiman Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ tí a ti bá wọn ọ́ dàbí ọmọ kékeré. <laughs> àfa ẹsáṣáìsì lọ ni ẹ kí bàbá ẹ ká kọrin fún bàbá ó yá yá yá. happy birthday to you. happy birthday to you. happy birthday happy birthday happy birthday to you. we wish you many happy returns of the day long life, and prosperity. Hip, hip, hip. Hooray! Hooray! Bàbá wa, ó ní o, gbogbo àwọn olólùfẹ́ yín, ẹ bá wo bàbá, gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri gbogbo àgbáyé tí wọ́n fọ́lò wa lórí Facebook àtòrí YouTube àtòrí Instagram wọ́n ní ká fi ẹ̀mí ìmoore wípé ká fi hàn sí yín òun nìyí o àwọn tó wà ní ìlú òyìnbó tí àwọn ọmọ Yorùbá káàkiri àwọn náà ní ká fún yín ní àmì ẹ̀yẹ yìí wípé àwọn mọ olùwà olódùmarè yóò jẹ wọn kéré oko délé àmín àmín àmín ọjà délé àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín ọwọ́ àìmọwọ lọ orí kọra síbẹ̀ àìmọwọ lọ orí kọra síbẹ̀ wọn ní rásájú àmín àmín àmín rásájú àmín àmín àmín gbogbo dábàdáwọlé yóò máa yọrí sí i àmín àmín àmín ìwé ìgbéyìí bẹ gbà. Hmm. ayọ̀ ni ó jà sí àmín àmín àmín ìfẹkúnpẹ̀kun àmín àmín àmín àmín lọ́sẹ̀ mo ti rí ohun àmín àmín àmín àmín tábádáwọlé ọmọ yọrí sí àmín àmín àmín gbogbo tí elégbèdè bá fọwọ́ bàbá ìdún ní dún hmm. gbogbo tábádáwọlé yóò máa ṣẹ sí i àmín àmín àmín àmín àmín àbáyé ìrankíran hmm. tàbí ẹ̀yàkẹ́yà tó bá gbógun ti ìran Yorùbá nílé lóko àti lájò àṣe hmm. eléyàmẹ̀yà o bẹ́ẹ̀ni àwa lájẹrí wọn o ah, àṣẹ àṣẹ àṣẹ àṣẹ hmm. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ gbọgbọrọgbọrọ wọ yọ ọ dorí àwa láàmà borí àṣẹ àṣẹ àṣẹ wọ yọ ọ dorí lọ àwa láàmà yọ ọ àṣẹ àṣẹ àṣẹ ìrànkìràn ẹ̀yàkẹ́yà hmm. tó bá ní òun ó máa ń ta látakò Yorùbá tàbí òun ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá kó ní àṣeyọrí gbọgbọrọgbọrọ yọ wọ́yọ́ lórí àmọ́ yọ jùmọ́ lọ. àṣẹ àṣẹ àwíyáre kì í wí tiẹ̀ kọ́mọ́ sí hmm. àbátí alágbẹ̀rún bá dá lórí sọ̀rọ̀ kì í gbà hmm. ẹran tí ọkà bá fẹnu sọ ẹni ọkà ní kú sí hmm. òòjọ́ lówó èjò jà ọjọ́ àbákọ́rọ́ adẹ́tẹ̀ ní sojì tí mo sọ yìí yọ ṣẹ bẹ́ẹ̀ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ oṣù lóní kò gbọ́dọ̀ sùn àṣẹ àṣẹ àṣẹ lóní kò kan ibi tí mo bá fi àwọn tí mo sọ kọkàn wọn lára àṣẹ àṣẹ àṣẹ àṣẹ gbogbo ọgbẹ àná lára omi bí wọ́n ti mú wọn àní mọ bí wọ́n ti mú àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ gbogbo àwọn ará nàìjíríà náà tó fọ́lọ̀ wa wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ tó fún wa ní one thousand ẹ tó fún wa ní five hundred ẹ tó fún wa two thousand ẹ tó fún wa ten thousand àmọ́ lóore o tàbí pé kásà fi ṣe surprise fún yín wípé òun lè kéèkì ní. gbogbo ẹ̀yin tí ẹ fún wa ní nǹkan owó lè fún wa ní bó ti wulẹ̀ kó tóbi mọ́ bó ti wulẹ̀ kó kéré mọ́ olúwa olódùmarè yóò bù sí àpò yín àṣẹ yóò bù sápò yín àṣẹ yóò bù sí àpò yín ẹja àbùnbùtán báyé bá ń bu inú wa máa dùn hmm. a sì máa ń ní ẹja lára hmm. àmọ́ bí omi mẹ́ẹ̀ bá ń bù ú Hmm. inú ẹni tí ń bu a máa dùn inú odò náà sì máa dùn ibi ara àwọn fúyẹ́ gẹgẹgẹ odò lọ́lọ́run forísun yín wé àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àìrójú ọgbẹ́ àná lára mi o hmm. àìrójú ọgbẹ́ àná lára mi o. Hmm bàbá ti sábà àsìtò dí padà ẹ hmm. mọ rí ẹ mọ rí ṣe ní gbogbo ọdún àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àwọn tá a pé tó ta àsìtò dún yìí hmm. iná láti tàbí torí orí ọ̀fẹ́ la rí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀mí náà alẹ́ àná sóni hmm. kò sí láyé mọ́ gbogbo àwọn tá a wà láyé lónìí orí ọ̀fẹ́ kì í sọgbọ́n kì í sóògùn kì í sagbára adúpẹ́ lọ́wọ́ yín o àwa tara bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá gbogbo wa sí a máa lékún lọ́dún ní orí gbogbo ni àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ sáré fẹ́yìn náà wò. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ gbogbo tá à ń wá ń lé hmm. tá à bá lọ́dún tọ́lọ̀ yìí hmm. Hmm, á bá lọ́dún yìí. àṣẹ àṣẹ. ibùba ọká ní san ọpá ibùkan ibùba èrè ní san èrè ibi tẹ bá wà báyìí ibi tẹ bá wà yóò máa yóò máa yóò máa júṣe fún yín. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. gbogbo ohun tí alágẹmọ bá dùn lọ́kàn hmm. tó bá dábàá tó bá na àṣẹ bàbá rẹ̀ sí hmm. yóò sì tó lọ́wọ́ ibi tó wà àgbègbè tẹ̀ ń ro tẹ̀ ń sọ fún yẹn tẹ̀ ń sọ fọ́nà yóò tẹ̀ ń lọ́wọ́. àṣẹ àṣẹ àṣẹ ẹsẹ àṣẹ ẹsẹ àṣẹ ní ọ̀gá. ọ̀gá. Hmm. àwọn bàbá máa ń sọ táwọn ká sà àdáyanrí nù alágẹmọ ọ̀gá ni ẹ ẹ rí bọ́lọ̀ kẹrin yorùbá ọ̀gá ilẹ̀ haúsá yàtọ̀ sí tiwa ọ̀gá ilẹ̀ haúsá kì í gbàwọ̀ Hmm. kò sí lábàá tí dá ti ṣẹ hmm. ọlọ́run fa wa ẹ̀yin mo yorùbá mo fẹ́ kẹ́ ẹ já kó gbọ́n hmm. àwa yàtọ̀ nu gbogbo ẹ̀yà kí ẹ̀sìn tó fi ń jánu mo jókòó ni mo ronú mú ẹ̀kọ́ tí bàbá mi fún mi àti ìmọ̀ tó lù mọ̀rì fún mi ẹ wo ọ̀gá yorùbá ti ran wa ń bí tẹ bá ti dé kọjá ẹnu àlà yorùbá ẹ ní bá ọ̀gá tí èsì ti yorùbá mọ́ ọ̀gá mi tẹ bá bá lódòkè ọya yìí tóbi gbàgbà ju ti alọ́ ẹ̀ àwọ̀ kan náà wọ́n ní ṣùgbọ́n kò lè gbàwọ̀ àwọ̀ ẹyọ kan ni kò lè change àwọ̀. kò lè change àwọ̀ àbá tí alágẹmọ bá dà lòsà òkùnkè lódùmarè yìí gbà òkùnkè lọ́lọ́run hmm. ọ̀gá tiwa lọ́lọ́run fúláṣẹ yẹn ẹ ọ̀gá ọgbọ́dọ̀ dùn kò hmm. gbọ́dọ̀ géèyàn jẹ tiwa bí ni ńlọ hmm. lágbára ẹ máa wo àṣẹ Ọlọ́run àwa àrùn Yorùbá ńlọ àwa mórí ọ̀fẹ́ tó lọ ń fún wa nípa àgbáyé àká agbára tó lọ ń fún àbá wa kún tí ọ̀gá bá wà lókè yóò yẹ ẹyin sísàlẹ̀ yóò sì hmm. takùn látòkè lórí igi tó wà hmm. àṣẹ rẹ̀ ó sì mú ẹyin tó ṣe nílẹ̀ tó ti sílẹ̀ bẹ́ẹ̀ ni àṣẹ tó hmm. lọ́n fún ọ̀gá àti yorùbá ní iṣọ́ ọ̀gá eh, orílẹ̀-èdè haúsá o àṣọ ti lù mí o. ẹ tiẹ̀ já fi tilẹ̀ haúsá nìkan lẹ̀ ọ̀gá orílẹ̀-èdè mi yàtọ̀ sí ti yorùbá ti yorùbá mi àmọ́ ẹ má jẹ́ kọ́mọ yorùbá ó fara wa wítẹ̀lù mi ọ̀gá yorùbá ẹ béèrè wọn lọ́dọ̀ àwọn bàbá wa tọ́wọ́ fẹ́ jẹ ewé kì í fẹnu já ewé báyìí. kì í fẹnu já ewé. rárá o yóò na àṣẹ bàbá rẹ̀ sí àwọn ni àwọn rẹ̀ gùn bá ti na àṣẹ yóò yọ báyìí ewé wọn jà yóò sì bọ́ sí láwọn. yóò jà yóò dẹ̀ bọ́ sí láwọn. ẹ̀yin ni wọ́n fi mọ sọ pé hmm. àbájá alájọ ló bá dá ńlọ olóòmọdé gbà yóò dábàá ká ìwé iṣẹ́ wù mí jẹ. Hmm. Hmm. Ah, mo wá tara bẹ́ẹ̀ ṣàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá ti rùn dáadáa síra yín tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ lé tẹ́ ẹ bá olóòmọdé tó fún ọ̀gá Yorùbá láṣẹ tí n fi ń jẹ́ sọ pé ànàmú ni tọ̀gá yẹ ṣe pé yóò náwó já ọ̀ sọ pé ànàmú já ànàmú ni tọ̀gá yóò ná àwọn rẹ̀ báyìí tó bá sì ti pẹ́ tá a bá fẹ́ mú ẹsẹ̀ tá a bá ti ẹ̀ eh, kẹ́ ẹ̀ bá fura ẹ̀ nígbà kan ọ̀nà àwọn yẹn hmm. yọ̀yọ̀ ni fàtàgà ó ti mú ànàmútọ̀ tẹ̀ bá náwó sí hmm. tẹ̀ bá rò olùdókòwò ṣe fún un olùdókòwò yóò ṣe fún un hmm. àṣẹ àṣẹ àbájá alága ló bá dá olùrìṣà òkè tíjọ Olódùmarè gbà gbogbo àbátẹ bá ti dá yóò máa ṣẹ àṣẹ àṣẹ tí ẹ̀ ní dábàá àbá tí gbogbo ayé lákọ̀ọ́kọ́ náà òun ni àyànmọ́ tí wọ́n pè ní kádàrà àyànmọ́ àbá ni tó lóore ọ̀run bọ̀ wá adábàápà ń bọ̀ ayé hmm. tàbá délé ayé àyàn hmm. ẹlòmíì yẹn mi gbógun ọ̀yàn owó ọ̀yàn ọba ọ̀yàn kò ṣèlú ó sì yẹ kó òun ó bímọ hmm. òun ò ní gbogbo àbá ni o ìjọba bá ti lóyún ẹ̀sìn rú báyìí ilé ti bẹ̀rẹ̀ sí mú àbáyẹn ṣe bó wọn pẹ̀ láyé bẹ́ẹ̀ làwọn orogún ìyá ò ti rí ẹlòmíì jọ wọn ń wẹ̀ tán bí ìyẹn padà àwọn èèyàn ò ní jẹ́ ká àbáyẹn wọn ṣẹ pé ẹ̀dá kì í pin àbá lẹ́nu irọ́ ni o hmm. àbá tí alágẹmọ bá dá ó lọ lọ àbá dáadáa tá a dá nínú àyẹ̀mọ́ wa pàápàá jùlọ àwọn ará Yorùbá gbogbo àwa Nàìjíríà gbogbo orílẹ̀-èdè hmm. àgbáyé hmm. Olódùmarè yóò bá wa mú sẹ́sìn. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àwọn Yorùbá máa ń gbàdúrà kan Hmm. wọn á ní àwọn asẹni lórí wọn hmm. ò ní sẹkádàrà wa lórí wọn á máa sẹkádàrà lórí o máa sẹkádàrà lórí àbá ah, lásán ni kádàrà hmm. ó gbìyànjú ni ọmọ Yorùbá ìran Yorùbá ilé dé yé wọn á gbìyànjú ni kí ọbẹ̀ tó ṣe kó lè bá a jiná káyé ọmọ dànù ní ọba wa rọbẹ ń dànù tó fọkàn sí bọbẹ yẹn ti jiná jiná kọ wọlé kó mọṣu ká má da yẹpẹ sí pẹsí alóbi kan ó sì mọ́tà tó bẹ̀rẹ̀ ó sì ti ṣe tó jiná tó wádìí tó ṣe wàhálà títí ta sánsán táyé ti rí pé ọbẹ̀ lágbájá ti dùn ó gbé oúnjẹ kalẹ̀ kó jẹ ọbẹ̀ wọ́n ti da kerosene sí. gbogbo ẹ̀yin dẹ́yìn gbọ́ mi àtẹ̀jẹ́ sí wáyé rẹ̀ àtẹ̀jẹ́ fẹ́ sí dẹ́yìn tí ì ní. a yóò ní da nǹkan burúkú sínú ọbẹ̀. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ẹsẹ àṣẹ ẹsẹ àṣẹ ẹsẹ àṣẹ. àbáta bá dá tá a bá náwó wálé àtẹ̀jẹ́ tí ń da sí ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́ wọlé agbára tí fi ń jẹ́ àṣẹ tí fi torí kásọkọsẹ lọ́lọ́run fi dá yàtọ̀ o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni oníkì ayé ọwà o sì wà wà bẹ́ẹ̀ni oníkì ìmọ́lẹ̀ ọwà o sì wà ìmọ́lẹ̀ dẹ wà oníkì omi ọwà omi wà oníkì ilẹ̀ ọwà olóṣẹ wà àṣẹ yẹn ni mo fi pàṣẹ sínú ayé kálukú gbogbo hmm. àpáta àdá hmm. nínú àyàn máa wá sí rí ni hmm. olúwa ó jẹkọ sẹ àṣẹ àṣẹ àti àwọn alágbára òkùnkùn àwọn tí ń bẹ èṣù lọ́wọ́ ẹ̀ sínú àyànmọ́ èèyàn àbá tí wọ́n bá dá láìda lórí àyànmọ́ wa ọlọ́run ò ní jẹ́ kó ṣẹ. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ó kù díẹ̀ ní ẹ̀yìn kì í pọ́n lórí Hmm. yóò mọ kùdíẹ̀ fọ́ta wa ni ipa hmm. hmm. ah, èkúté ilé ọ̀ka húsà bíbi ti sọ ẹnu kó yí gbirigbiri kó yí gbirigbiri kó sí tó bá ti ṣe aláàmú gbirigbiri ẹ padà ìjà náà àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ gbogbo tẹ bá ṣe lónìí tẹ bá ti dáwọ́lé yóò ṣẹ bẹ́ẹ̀ o àṣẹ àṣẹ ẹni yóò rí o àṣẹ àṣẹ yóò ṣẹ bẹ́ẹ̀ o àṣẹ àṣẹ àṣẹ ọlá gbogbo àwọn tó ti kọ́kọ́ wí tó ní kò ní fàṣẹ sí ọlá olùmọ̀ni pàáfúrà ẹ̀ tó wí tó ṣẹ Yorùbá máa ń júbà tó máa fẹ́ ṣe nǹkan dáadáa dáadáa bàbá wa lẹ yorùbá hmm. ẹsìn míì ní ẹ dà papọ̀ mọ́ àṣà yorùbá lọ́wọ́ ajá ìdí ayédè sọ́kàn ọmọ yorùbá ẹsìn kìrìsìtẹ́nì kò burú hmm. ẹsìn mùsùlùmí kò burú ẹsìn ìbílẹ̀ kò burú hmm. rárá ẹ gbọ́ yorùbá ni mo sọ ẹ kì í mo fi rárá sí bẹ́ẹ̀ ni rárá kò burú rárá kò burú rárá bàbá wa bá fẹ́ sọ̀rọ̀ wọn á ní ìbáṣẹ̀dá. ìbáṣẹ̀dá. olódùmarè tó dá gbogbo nǹkan nù. Hmm. bàbá yìí bàbá wa yàtọ̀ níbi ẹ̀sìn tí ẹ máa jẹ́ ń gbọ́ o. bó ṣe rí bó ṣe rí náà nù. wọ́n wà ní ìbá kọ́dá. Hmm. ǹjẹ́ ẹ mẹ́rin tí olódùmarè kọ́kọ́ dá nínú àwa ènìyàn. bàbá tani tani. àdámọ̀ ni. àdámọ̀ bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni babalá wa nù. nígbà tó dádámà lọ dá ifá gàgẹ́ bá a ti gbọ́ ọ̀yàtọ̀ nù ti Yorùbá náà báwo ló ṣe wá sọ fún pé Olódùmarè tó fún bàbá mi ní ọpọlọ hmm. tó fi fi yé mi pé ìyẹn là á jẹ ran yorùbá àmàlà hmm. là á jẹ hmm. bọyẹ bá mú àkínwéwu hmm. bá tó kà tó àní àgbádá àní sàpárá àti ní abetí ajá ó ní wọn ti wá wá láti yún tọ́tọ̀ ń gbé bàbá mi ọ̀mà ṣe mọ́. Ah, láíláí kò pọ́ sí mi. ọlọ́mọ ṣe mí lọ́mọ àlè. <laughs> ọlọ́mọ ṣe mí náà lọ́mọ àlè o ọlọ́mọ ṣe gbẹ̀yìn tẹ́ ò wá lọ́mọ àlè o. ọmọ ọkọ yorùbá lè mi ìyà kì í sì jẹran yorùbá láìdò tí yorùbá ti gbàgbé ilé yorùbá ló ní ẹni tó bá sọ ilé rẹ̀ nù ó sàpò ìyàpọ̀ ẹ ní sàpò ìyàpọ̀ ẹ mọ́tò àṣẹ àṣẹ ah, àṣẹ àmọ́ ti wà nàìjíríà ò dá ilẹ̀ yorùbá náà ti ń ṣe kínníkínní ẹ bá ti gbàgbé ilé hmm. àwa tá à ń gbébẹ̀ náà ṣe bá àgbàgbé ilé lọ́lọ́run fi dáàbò bò wá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ bá gbàgbé ilé o. Hmm ẹ má hmm. gbàgbé ilé gbogbo ẹ̀yin hmm. ìran Yorùbá àní hmm. dẹni ìmẹ́rí àṣẹdèrò ẹ̀yìn o àṣẹdèrò ẹ̀yìn o gbogbo mo ti sọ́hun Olódùmarè ó fàṣẹ sí o nígbà tí júbà àṣẹ̀dá tá a sì júbà akọ́dá ayé kí ló tún kù àwa júbà àwọn aláṣẹ àwọn aláṣẹ kù ìyẹn àwọn tó kọ́kọ́ ṣerú tà sí tí òun wọn tí òun wọn kì í ṣe bàbá mi lọ kọ́kọ́ ṣe kì í ṣe bàbá bàbá mi ẹnìkan Ọlọ́run jẹ́ kó yé wa lúwẹ̀ mímọ́ pé òun fi jíjẹ mímu á jẹ èso gini á lo òun fi gbogbo nǹkan ìmọ̀ pátápátá lọ́kọ́ ádámà hmm. èyí àkọ́kọ́ dá hmm. hmm. ádámà àti éfà ọlọ́run fi gúnwó sí lògbìyà ayé wọn tí wọ́n máa jẹ léṣu mi léwé ní ọlọ́run fi yé wọn àwọn aláṣẹkùtọ̀ wa bá lọ́dọ̀ tiwọn ní a ti ṣe àwọn ní a kọ́kọ́ ṣe wọ́n ṣe ọṣẹ́kù wọn lọ làwọn bàbá bàbá wa gbà làwọn náà fi débẹ̀ àwa Yorùbá wà ní pé ìbà ṣẹ̀dá hmm, ìbà kọ́dá ayé ẹ ti gbọ́ bá ní ìsìn àti gbọ́ àti gbọ́ ah. àgbọ́yé ní báwọn. ìgbà ni wọ́n wà á ṣẹ̀ṣẹ̀ sọ wípé ẹ̀yin aláṣekù ìbà ayé o hmm, àwọn aláṣekù ìbà wọn o hmm. ẹ̀yin wà ẹ̀yin lẹ lo ọkọ tuntun tẹ́ ẹ fi àlòkù rẹ̀ lé wa lọ́wọ́. bẹ́ẹ̀ ah òótọ́ ni àwọn náà wọ́n kọ́ ṣe àwọn náà wọ́n kọ́ mú ọkọ yẹn. wọ́n wà ní bí àgbẹ̀ bá tó bá bẹ ọkọ rẹ̀ lọ́wọ́ ẹ̀ a sì bẹ̀rẹ̀ tí àbí bẹ́ẹ̀ yọba àròkọ yọ̀ọ́sà oníyọ̀ọ́sà máa ń mm, ẹ bá wa sínú mm. àwọn ni wọ́n ṣe kù mm. ẹ̀yin aláṣẹ kù ìgbà yẹn ẹ bá wa ṣe o ẹ bá ní bá a ti ṣe ọ̀tẹ̀ mi lọ́rùn tán ó kọ̀ ọwọ́ yìí <laughs> ó ti dẹ́nu o. ẹ ṣeun bàbá wa afẹ́yẹ́kẹ́ lọ wẹ̀ torí òní lòní ń jẹ́ ẹni abẹ lọ wẹ̀ àwọn kan wà tẹ́tì bá wa ṣàdúrà fún irú ìyá kan wà oníkàmọ̀ dárúkọ òun ó ní tá a bá ti dé ọ̀dọ̀ yín ó ní lọ́gbọ́mọ̀ṣọ́ ó ní ká wá èèyàn kan wípé òun máa máa sanwó skul rẹ̀ lọ́dọọdún wípé ní orúkọ yín fún ọjọ́ òbí tí a ń ṣe ní ọjọ́ ti tòní. ọmọ tí wọn náà ṣì yè. àwọn náà ń wò wá lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn kan náà wà lamẹ́ríkà ó ní ká fún yín ní fifty thousand naira orísun wọn ò ní gbẹ wọn mọ àṣẹ àṣẹ wọn mọ àṣẹ àti omi pé ẹni bá wò sòsòsò tó fi nǹkan tó ní lágbára tó wù lọ́kàn fi tọrẹ ìlọ́pọ̀lọpọ̀ lọ́lọ́run ń fi rọ́pò fún un hmm. bí ọlọ́run ti sọ ní alukurani ni pé bada bisimilahi rahman rahim ẹ má hmm. bínú pé ìka yorùbá la tó gbé wọnú. wọnú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo ẹ náà lọ́lọ́run fi gbàdúrà èmi jẹ́ ń wè tírì wà ní mísítẹ́rì ó lọ chọ́ọ̀chì bẹ́ẹ̀ ni olúwa tó sọ mí di mo ti wà yìí. bẹ́ẹ̀ ni ọlọ́run ní lantana lulẹ̀ bírira àtàtúnfẹ̀kú ní mọ́ntúkìbùn hmm. ẹ lè dèèyàn rí àfi kẹ́ ẹ mú tí ó bá wù yín tó tẹ́ yín lọ́rùn wá hmm. agbára yín ká láti ṣètọrẹ àánú hmm. fún ọmọ ìkékèjì rẹ ẹ wà dèèyàn rí lágbára ẹni tó tó rò sùsùn tó mú tágbára rẹ ká tó fi ta mí lọ́rẹ èèyàn ah, rí níwájú ọlọ ní ò ní tánú ayé rẹ kí ò ní tánú ayé rẹ ọlọ́wọ́ la bí mo fi ṣe lùtọ́ dùn. àṣẹ ẹ̀rọ pọ̀ ṣùgbọ́n wọ́n ní ká mọ̀ dárúkọ àwọn ọlọ́run mọ̀ dárúkọ òun pé ṣùgbọ́n ọlọ́run mọ̀ gbogbo yín pátápátá. kò sí eh, eh. òjíṣẹ́ ọlọ́run kan mm-hmm. tí ò ní eh, e, elégbè lẹ́yìn rẹ̀ kò sí òjíṣẹ́ ọlọ́run kan tí ò ní alátakò tiẹ̀ mm-hmm. àwa fàṣùkò ibẹ̀ lọ́hùn àwọn tí ń tá a ṣe yóò tẹ́ lọ́rùn. àwọn ah, pọ̀ wọ́n ti ẹ̀ bú mi. olódùmarè olódùmarè kọ́ bá wà hmm. wọn lọ́kàn. Hmm, olódùmarè ọ̀rọ̀ wọn lọ́kàn. àṣẹ o máa rìn kórí ọmọ mi ni wọ́n hmm. dákun ni wọ́n wọlé ọlọ́run máa la àwọn oníjìyà. àwọn tó ti tẹ́ lọ́rùn tó wù wọ́n bá ti ń ṣe káwọn náà máa bá àfàdúrà jagun. ntí ọ̀tẹ̀ wọn lọ́rùn lọ́rùn sì fáwọn náà. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ah, ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èmi tiẹ̀ ti ní lónìí pé èmi ó ṣe pé kí ló tó fi máa kí ló fi máa mẹ́nu bá kùránù àwọn kùránù àwọn àwa ah. sọ fún wọn wípé ṣe béèyàn kan jáde ṣe béèyàn kan jáde tó pera ẹ̀ níkíní kan mi ò ní dárúkọ rẹ̀ èmi ò tẹ̀ ní dárúkọ èèyàn kankan tó ní kò sí ibi tó ti ń kírun nínú bíbélì ẹ̀ nínú kùránù pé kò sí kíní kan mo ní wẹ́ẹ̀ sí wà lọ́mọ abẹ́ nìyẹn jà eh, tó ṣe wípé eh. àwa ńlẹ̀ wa ń bú ìjọba ẹ̀sìn làwọn gbé dání hmm, hmm. tèmi gbé dání yàtọ̀ sí tẹnìyàn sọ sẹ́mi ah, ah. pé kò bá ó lè mọ iye wọn hmm, tó bá lórí ọ̀fẹ́ àti máa wò mí nìsín ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo sì polongo òòṣà ní ìsìnkúlóńgó nǹkan ìbílẹ̀ mò ń polongo nǹkan tí àwọn bàbá wa ń ṣe níjọ nígbà wá sẹ ẹni tí ń sọ̀rọ̀ báwọn tó bá jẹ́ pé ọba sọ wípé tí àwọn bàbá wa ń ṣe wọ́n wà nù kúránì wípé ewédú tí yorùbá ń jẹ o ká má hmm. jẹ mọ́ o hmm. àgbo tá à ń ká o ká má kì í mọ́ o bí ọba sínú kùránì àdébẹ́lì wípé gbogbo ohun tó lódùmarè mi dá dáradára ni o òun dá igi hmm. ó sì dá èso fún jíjẹ ó dá ewé àti egbò rẹ̀ fún ìwòsàn ara rẹ̀ pẹ̀sọ́ fún wa wípé ẹni tí ara rẹ̀ dá ó wá oníṣègùn ẹni tí ara rẹ̀ kò lé ó oníṣègùn ẹ jẹ́ ká wo gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn òpolongo ẹ̀sìn àti pé àwọn èèyàn máa ń ṣàṣìṣe ẹ ti bá ń wò mí yóò máa rò pé babaláwo lè mí ó yí hmm. àwọn ọmọ yorùbá gidi tí wọ́n ń gbọ́ yorùbá yìí dáadáa hmm. babaláwo ọ̀tọ̀ ọ̀tọ̀ ni hmm. babaláwo tí wọ́n sì ń wò mí babaláwo gidi babaláwo gidi tó jẹ́ tòótọ́ tòótọ́ tó fòótọ́ ọdún ṣe yóò yà wọ́n lẹ́nu pé wọ́n babaláwo mi ní ọgbà àdẹ̀rà ládùúgbò náà tí wọ́n sì bá àwọn olórí ẹlẹ́sìn méjèèjì míì nínú náà torí wípé ìwà lẹ̀sìn Hmm, bẹ́ẹ̀ ni bọ́ọ̀ bá ń kírun mo wà kẹ́sì ẹ̀ àti rà àfa àtọ́jà pé gbogbo tó bá mọ̀ àbúrú náà nìyẹn àti hmm. rẹ kìrìsìtẹ́nì tó jẹ pé inú rẹ ọ̀dá hmm. èmi sì bá àwọn babaláwo gbé tó jẹ pé bàbá òótọ́ ni wọ́n fi èèyàn ní gbà lẹ̀ tí wọ́n fi kú ẹ̀yin náà dájọ́ rẹ̀ láàrin ara yín wà fi àfù síkùn àbọ̀lá tó sì rú náà bọ́lá ti sọ ni wọ́n bá wọn láàrin ara yín ẹ̀ lójú mi ẹgbẹ́ ẹ̀yin náà máa rí tọ́lá tó máa wọ̀ fẹ́. èmi tẹ máa sọ fún màdé lórí péjì èmi tẹ máa sọ fún màdé lórí péjì. babaláwo ni ẹ̀sìn ìbílẹ̀ babaláwo ìwọ ọmọ dáfá ìwọ ọmọ dápẹlẹ hmm. babaláwo ẹsìn ìbílẹ̀ ni ewu ṣègùn ni bàbá tèmi ọdẹ là wa ń hmm, hmm. ṣègùn a máa mi wé a máa mi gbò láti fi so kó láti fi tọ́jú àwọn ara kújẹ́ káàtó fún yẹn ni èyí ò rí ṣe ni ọ̀rọ̀ ọmọ bí ni ó wà ní oyún ni báwo ló ṣe sọ láyò báwo ló tójú òṣè ní wóyàn báwo lẹ́mí ó ṣe gùn láyé ìtọ́lọ́ fún àràbà ti wà nù ó ṣègùn lè dà lágbára ẹni ní tragland ó yàtọ̀ sí babaláwo ẹ̀dáfá ẹ̀sìn tù ẹrúbọ ẹ lọ gbé tutù síta ẹ gbé fún gbèsè oríta mẹ́ta ah, ó ní àtòsábà ah, hmm. yìí ní balawa dáadáa ó yàtọ̀ sí àwa hmm. hmm. bàbá ti ní iṣẹ́ babaláwo ó ń ṣègùn yàtọ̀ sí babaláwo nísìn ìṣègùn ní yìí olóyèbó is not a an eh, herbalist mm-hmm. so ìjọba ń pè ní oníṣègùn is doctor doctor ni olùtọ́jú àìlera bàbá mi láti kéde bàbá mi ti wo wèrè èmi náà sì wò bẹ́ẹ̀ náà ni warapa bẹ́ẹ̀ hmm. náà ni oríṣiríṣi àwọn ìpèníjà tí wọ́n sì tọ́jú lójú mi débi náà sì ń ṣe ó yàtọ̀ sí babaláwo mi tí ọba kọ oògùn ẹ lọ béèrè dáadáa yẹn fi yẹn fi sọ̀rọ̀ babaláwo bàbá mi ọjọ́ babaláwo láì dá o babaláwo alágbára ni wọn ẹlẹ́kọ̀ọ́ ń bẹnu babaláwo náà tó kọ oògùn ṣùgbọ́n rè ọkọ lọ́dọ̀ bàbá rẹ̀ tọ́jú bàbá ó ṣègùn ni hmm. Hmm. babaláwo yìí sábà ṣàgùnmu babaláwo yìí sábà bẹ́ẹ̀ bá dáfá fún yàn tó bá yẹwé fa wọ́n lè gúnṣẹ́ fún wọ́n lè ṣe nǹkan mìíràn fún wọn náà lè ṣàgbọ́n àmọ́ kódà bàbá wa fẹ́ ṣàgómù fún ọ ni wọ́n tẹ̀ ní odù fa ni wọ́n pè gbóló sí gbẹmọ fọkọ tútù mu kankan hmm. ó yàtọ̀ sọ ó ṣègbò ló ní àgómù hmm. ó ṣègbò ló ní kó tọ́jú àrùn ara orí ń fọ́ yẹn ni ẹ̀dọ̀ ń dún yẹn ni nǹkan kan ni ó yàtọ̀ sí ó ṣègbò ní kàdó hmm. ẹ̀yàn ní kidney problem ni mo fi ọlọ́run bá múra sí i láti kiri mọ àjẹ́ àbámi ti tọ́jú kidney problem ọkàn ṣẹ̀ṣẹ̀ jẹ́ pé ó pọ̀ ní ìsìn ni. ó pọ̀ ní ìsìn o ó pọ̀ ní ìsìn o kéde kidney hmm. problem ti wà tipẹ́ liver problem ti wà tipẹ́ hmm. jẹ́ ti gbé alọ́dọ̀ adùn alọ́ ni ẹgbẹ́ nìkan láwọn yóò gbọ́dọ̀ jẹyọ evangelist nígbà láàbù tí ẹ bá ní ó sì kàgbó fún hmm. so babaláwo yàtọ̀ so ṣègùn ẹ má jẹ́ ká jáde púpọ̀ àwọn èèyàn tó dà kan mọ́ tì mọ́ báwọn. wọ́n eh, máa. tí mi bá sọ̀rọ̀ nípa ẹ̀sìn mo bá ní mo jẹ́ kírísítẹ́nì rí solomon lukọ sàmì mi ní ṣọ́ọ̀ṣì mo lọ sí ṣọ́ọ̀ṣì ẹ lọ bèrè wò dáadáa Ìlọrin mo ti lọ sí ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ bọ́dà Hamza làwọn náà ṣe é di Samson problem wọn fèmí ní ìkẹjẹ lójú oorun àwọn ṣọ́ọ̀ṣì wa tiẹ̀ try ẹ máa sọ gbogbo ògbà. àwọn anglican ní church wa hmm. nílọrin àwọn anglican church wa ló tóbi jù lọrin hmm. bí mo ti sọ̀rọ̀ wọn try catechist wa gbé mi lọ sí ẹgbà yẹn kò tí ì sí teacher hospital nílọrin gbà yẹn hmm. kò kéré gbà yẹn general hospital lọ́wọ́ àwọn òyìnbó lọ́wọ́ àmì gbà yẹn àwọn òyìnbó yẹn náà ya fótó pé ah, táwọn náà bá lọ sí operation yìí kò lè já sí bá a ṣe fẹ́ àwọn church wa try wọ́n gbà wẹ̀ wọ́n náwó torí pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn kan tí ìfọwọ́sowọ́pọ̀ wà bẹ̀ gan ni. kì í ṣe pé mo fi ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn mo ṣe é rí ni tọ̀ ìgbà náà ni ìyàwó bọ́dà mi wá sọ fún bàbá bọ́dà mi pé sọ̀rọ̀ bàbá kan náà ló bí yẹn ìṣọ́ wọn ẹ̀yà ẹ máa ń gbé lọ́dọ̀ bàbá ńlé hmm. ìṣe lọ́dọ̀ dádì mi lélu báàbí lọ́dọ̀ ṣẹ̀ wàá tọ́jú mi tí mo fi pọ alákààyè mo fi ọlọ́run ọlọ́jọ́ òní búra alákààyè alákààyè mo kàn ní ìbílẹ̀ ṣẹ̀ wàá bí mo ṣe wútọ́ ẹ máa ní ti bá yí lọ́rùn mi báyìí ìbẹ́ni hmm. tó kọ́ mọ̀ gba bàbá mi sọ pé ah, ìwọ mọ́tò padà sí lọ́rin mi ìwọ dúró tì mí hmm. ìjọ tó ti yọ mí tí yẹn yóò fi tán lé wa. bẹ́ẹ̀ ni. Hmm. wọn bá máa fi lé wa pìtàn nígbà ilé àwọn ìgbẹ̀jì gbẹ̀jì nù kò sẹ́ni tó gbó ti bà irú rẹ̀ ṣẹlẹ̀ nínú ìran míì náà. dáadáa tó pọ̀. àwọn àgbọ̀dẹ àwọn àgbàṣègùn ẹbí babaláwo bàbá rẹ̀ wọn ò béèrè torí pé wọ́n rò pẹ́ bọ ni wọ́n ń ṣe hmm. wọn à dúró ti bàbá wọn. bàbá mi ṣẹ̀ ti dàgbà ńgbà yẹn ṣùgbọ́n Ọlọ́run <laughs> ìwọ ọmọ jọba àkọsẹ òun náà bá balẹ̀ ni bẹ́ẹ̀ni ìgbọ́dọ̀ fún balẹ̀ ibi wa hmm. kò sí ọ̀gá ń dì nìkan lọ́gá rẹ̀ hmm. bí n táàbí tọ́pìkì lónìí alológun hmm. ọlọ́run ọlọ́run hmm. kò yí hmm. àwọn èèyàn kódà ìtajù tọ́pìkì ló kẹ́ra ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ni wọ́n wà láyé àwọn èèyàn bọ́lọ̀ síjọ́ lógun. ẹ wo ẹ pàdé wa ẹ ṣe àdúpẹ́ ẹ wo gbogbo ẹ̀yin èèyàn ìwọ ẹ̀yin fámìlì mi ẹ ṣe àdúpẹ́ ẹ gbọ́ mi láìpẹ́ láì jìnnà fẹ́ kí bàbá kan lọ wẹ̀ dáadáa ẹ ká wá bọ́ sórí ètò mo sọ fún yín mo lẹ́ pè ẹ pè wọlé mo ti ní ọlọ́ra káàdì wàá ra káàdì ṣùgbọ́n tó bá fẹ́ pè tí a bá fẹ́ fún ọ ní nǹkan tí n bá ti lọ wò ó tó o bá fún bàbá ní nǹkan lórí bàbá bá sọ̀rọ̀ ọ̀dọ̀ mi kọ́ ẹ mọ̀ra pé kẹ́hìndé abíọ́dún kẹ́hìndé abíọ́dún bàbá ẹ mọ̀ dá sí lónìí o ẹ mọ̀ bàbá ẹ mọ̀ dá sí lónìí ẹ tó bá fẹ́ pè wọlé ó gbọ́dọ̀ kọ́kọ́ béèrè àkáàtì nọ́mbà pé bàbá mo fẹ́ dá sí ọjọ́ ìbí yín lónìí ẹ wo bàbá àfọ́dídé ọdún kan kò sí iye tó fẹ́ fún bàbá tí bàbá ò ní mo máa sọ fún ẹ màá mú ẹ lọ́tà ní ìsìnkọ́ òwò kan tá fi ń jẹ ewé tá fi ń jẹ ìgbò tó ń ju ẹ lójú ọjọ́ ìránṣẹ́ ṣùgbọ́n lónìí mo sọ fẹ́ màá takú màá takú tì ẹ ni màá takú ẹ sọ pé mi ò dáa mi ò dáa ṣùgbọ́n lójú àwọn tí mo ti dáa wọ́n mọ̀ pé mo dáa ẹ ẹ mọ̀ pé bàbá sọjọ́ bí lónìí èmi náà sọjọ́ bí lónìí tí <laughs> a ti rí bẹ́ẹ̀ yẹn wípé ẹ̀hẹ́ ó papọ̀ one one mo lè mi àti bàbá ẹ̀hẹ́ fún díẹ̀ yìí èmi ò sọ kọ́kọ́ fún mi ní nǹkan ṣùgbọ́n lónìí tó bá ti fẹ́ tó bá ti lè ń pè wọlé pé ẹ ló bàbá ẹ dákun ẹ sẹ́ni àkáàdì nọ́mbà yín tá a bá ti wá kọ̀ǹfàmù ẹ̀ àwọn àwa fúnra ara wa ti ra káàdì káàdì twenty thousand ló wà lórí fóònù wa òní káàdì twenty thousand ó wà níbẹ̀ ó à lè lò tán àfúnra wa láwọn apẹ́ ọgbẹ́ ẹ ló ẹ ṣeun o àti rọwọ yín mo máa ń sọ fún yín kò sí nǹkan tó kéré kó jẹ́ one thousand kó jẹ́ five thousand ara ẹ tó fún wa ní two thousand two hundred ó fi fowó charges sí <laughs> ṣùgbọ́n lónìí ra káàdì kì í ṣe pé wàá mẹ́sẹ̀jì wàá pè mí ṣùgbọ́n wàá ní bàbá ẹ dákun ẹsẹ̀ ìdí àkáǹtì nọ́mbà yín torí nǹkan tá a fẹ́ ṣe lónìí ó pọ̀ àti open gúrùpù àti open gúrùpù ìwọ̀n tá a fẹ́ kọ́ join gúrùpù yẹn ò lè join rẹ̀ àti open rẹ̀ wẹ́bsáìtì wa ti parí gbogbo ẹjọ́ pé ẹ dákun bàbá àárí kínní kan gbogbo òwe tí bàbá ti ṣe pátápátápátá gbogbo ẹ̀ ló máa wà lórí wẹ́bsáìtì ẹ wá gbọ́ mi ṣé lásán là ń ṣe ni sówó kékeré la fi ń ṣe ni tí n bá sọ ti bàbá ná lórí dátà lórí owó tá a san lórí tv kì í ṣe owó kékeré fún díẹ̀ yìí ọdún yìí a fẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn ẹ̀yin àwa fúnra wa la máa máa ṣe àdúpẹ́ lọ́wọ́ ìyá tó ní pé ká wá èèyàn kan kó máa sanwó àyàn mẹ́wàá la dẹ̀ nídìí àti rí èèyàn kan lónìí ládẹ̀ rí mẹ́wẹ̀ẹ́wá lè òní láàrin mẹ́wẹ̀ẹ́wá gbogbo sí nǹkan two hours láti ṣe program lónìí lọ́ra dátà dáadáa òní ni bàbá dẹ̀ máa ṣàdúrà dáadáa fún ẹ wádẹ̀ òwúre fún ẹ ẹ wo lónìí bàbọ̀ màbọ̀ jẹ́ fi kankan wọn màbọ̀ màbọ̀ màbọ̀ àgbàlá bàbá wa ni kíni kíni sọ ti rí sọ ti rí wípé àbíbí ń pa bàbá ní sí wọn náà ti rí wo wòran sọ ti rí sẹ́ni nǹkan tá a ṣe yìí aláàjì ò láìkì rẹ̀ aláàjì kan gbàkámú ni èmi gangan mo fà wọ́n sí i aláàjì ò láìkí ẹ̀ ṣùgbọ́n lónìí àjọ wà ní ẹ jẹ́ káláàjì lọ wẹ̀ táláàjì bá ti wẹ̀ á wà bọ́ sórí ètò ṣùgbọ́n lónìí tá a bá rí tá a bá rí tájẹ́ẹ̀tì wa ẹ máa wòran àjọ wà lónìí ni ṣùgbọ́n bàbá máa sọ àwọn àṣírí kan fún wa lónìí ra káàdì sórí fún ẹ n tó fẹ́ fún bàbá lọ́mú pamọ́ wàá sẹ́ndì owó sí bàbá lónìí wàá sẹ́ndì ẹ̀ ìgbà tá a ṣe gift yọ ọ̀sán owó kankan ìwọ náà ó san gbogbo sí ilé ẹ wo láìpẹ́ yìí ẹ̀kọ́ tiẹ̀. وانت نوعيه